بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه اليوم في شيء أجاك سنة رسول محرم إذا أردنا في أقام وجوم حتى تنتهي عادة هجرة السلام عليكم ورحمة الله وبركاته nínú àwọn òòsà tí ó lè fa sojú ọ̀sà ìforíkalẹ̀ ìgbàgbé. ọ̀hún tí èèyàn sálámà ó tó lè gbé nípa nínú ìmọ̀ràn ọ̀sàyè ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀hán. wọ́n lè ti sálọ́mù sọ́lá àlọ́ sọ́lá ọ̀kẹ́ wọn. ويبقى أول الناس في ديننا رقم بتصير اليدين فبصف النبي صلى الله عليه وسلم يقول أقصرت الصلاة فإن هو من جماع ثلاث صلاة لا تجيب فهو أن تفعل نسي وقوة متى وإن شاء الله نقول kíráka àkọ́kọ́ ọ̀sálámà lẹ́yìn tó sálámà náà ọ̀sẹ̀ wà fọ́lùkàdà náà. kéèyàn ka kéwù kàbùkà ọkà kéwù kàbùkà débi pé ìtumọ̀ rẹ̀ ń chẹ́ǹtì ó lè ka kéèyàn sì ló sà lẹ́yìn ó lè ka kéèyàn sì ló sà ó dà kéèyàn bá mọ ọmọ ẹ̀mọ́ ẹ̀ lè fà yìí nínú nǹkan tó lè fa ìforíkanlẹ̀ ìgbàgbé yìí òun náà ní kí èyí ń fi ọ̀kan òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àrẹ ọ̀sọ̀lá níbi tó ti ẹ kó ṣe àtáyà bóyá àwọn olóko mẹ́ta àbólóko mẹ́rin ẹ̀ka ṣe àtáyà kátó oúnjẹ rẹ̀ kẹta kọ́ wá sí kọ́ wá sí ẹ̀rí àwọn èèyàn sì nígbà téèyàn bá ti mọ̀ wọ́n bóyá àwọn èèyàn kan mú àwọn èèyàn bí kò bí ẹ̀jẹ̀ sọ́gbọ̀n sí aláwùsọ̀ ọ̀pọ̀ àtàyà tí àkọ́kọ́ máa ń ṣẹlẹ̀ kátó ṣẹlẹ̀ ìdìbò káàdì sálámù. kódà lórí bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ̀tò ṣàfiwé rẹ̀ gbogbo nǹkan tó bá ti jẹ́ wàjú láti sọ̀rọ̀ bíi subhana rabbiyal azim téèyàn ìyẹn ní gbogbo. سبحان ربي الأعلى تيمي يفرق على أبي أدوى ثمان سلام يفرق على رجلتي رب اغفر لي رب اغفر لي ومن أتواصي يوم يواسي ولفعطي يوم فهم إلينا وما أردنا في الصلاة هل يسمي بيه من